ẹmu téèyàn bá fowó rà lèèyàn ta á lẹ̀ ìsìnbọn wí ebi bí bàbá rẹ ti ṣe nù. bàbá ó lè ní a lè má fi hmm. ṣẹ̀sín. ọ̀ àròjà oyè dá o tó ń ta ọ̀dọ̀fẹ́ láyà tọ́ da fún ọ. bẹ́ẹ̀nu ara mi o. wọn ò fagé tọ́ ọ ni. Hmm, wọn fagé tọ́ mi ajẹ́run ni. láì ṣe mọ̀lẹ́mọ̀lẹ́ kéèyàn kó ń jẹ èèyàn mẹ́ta wájú abala wọn tí nǹkan fi ń dínú ọkọ̀. èwo ni ká máa sọ̀rọ̀ ẹ ní sùnà bú. ọmọ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ ibi tí ń wà rè táwọn agbófinró fi wá kú sẹ́kẹsẹkẹ sí ọ lọ́wọ́. wọ́n kọ sẹ́kẹsẹkẹ sí bá bá ara lọ́wọ́. wọ́n a ṣàwẹ̀nu kí wọ́n tó wẹ̀ ta àwọn ọmọ yìí ń ṣiṣẹ́ ó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n jẹun tó dáa. ejò jò bá ń tó bá ṣọmọ olówó ni wọn ní kó rọjú kó fàtà sẹ́yìn. ẹbí torí ọmọ la ṣe ń ṣiṣẹ́. èmi ò torí ọmọ ṣiṣẹ́ o torí ara mi ni ṣe ń ṣiṣẹ́. ìmọ̀ wa ara ẹni nílé kí ọmọ ẹni. ìyá owó ló òbí ó lè rí ọkọ̀ ọ̀wá lọ́kọ̀ náà gbiná ìwọ sì gbiná kí ló ń wò tó gbiná pẹ̀lú ọkọ̀ rẹ. àgùntàn wọn pa sàn sí dà. ẹ bá ń tú àbúrò mi lẹ torí àbúrò mi ara rẹ ò dáa. ara rẹ ò dáa ó lè bú yàn wo yímọ̀ lóyin láwa yìí o ni ó ti lò pé ọ̀sẹ̀ yìí. yọ lẹ́yìn kí n mo wí yóò lẹ́yìn ẹ̀yìn tí ó sì ní òní dà. ọmọ fún fèrè kò lọ gègé ẹ̀tọ́ mi mo wá gbà kó wọlé kó bá ń kó báyìí. agogo oríjẹ lè kó èso yìí o bá a ṣe ń bẹ báyìí ní kákò bá a ṣe ń pawó lé iṣẹ́ yìí là ń ná. bí n bá hún ní etí rẹ yóò mọ̀ ó yá wọn náà kọ́ lọ́ọ́ bá ń kọ́ wá. lóní wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé wọlé wọlé wọlé lóní wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé ooo. àwọn wèrè ló wà nínú mọ́tò yìí. torí gbé wa délé torí gbé ni délé torí gbé wa délé. àwọn wèrè ló wà nínú mọ́tò yìí. torí gbé wa délé torí gbé ni délé torí gbé wa délé torí gbé ni délé torí gbé wa délé torí gbé ni délé o oh, o oh, o. Oh. bá tukùn sí ní káyẹ̀ tó sọ o ibi tó bá tukùn sí ní káyẹ̀ tó sọ ìbá yìí mo gbọ́njẹ̀ délé mo tún bá wò bọ̀ o mo má wò délé o ibi tó bá tukùn sí ní káyẹ̀ tó sọ wọlé pẹ́ wọlé ẹ̀pẹ́ ẹ̀jà ẹ̀pẹ́ ẹ̀jà ẹ̀pẹ́ ẹ̀jà mọ́sálásí tó yẹ wọ́n tún lọ ẹ̀pẹ́ ẹ̀jà wọlé kọ́ wọ́n wọ ẹ̀pẹ́ ẹ̀jà ẹ̀pẹ́ ẹ̀jà ẹ̀pẹ́ ẹ̀jà báyìí ẹ pé àjà ẹ bọ́ sẹ́nu tó ọkà ẹ̀ lórí yìí ẹ pé àjà kú bẹ́ẹ̀ lọ ẹ pé àjà ah, ẹ kàrọ̀ bẹ́ẹ̀ ni ẹ pé àjà pátá tí ọ̀rẹ́ ẹ pé àjà ẹ pé àjà ọkọ̀ ayẹyẹ kan tó gbẹ̀yìn lélẹ̀ lè rí ẹ̀ ní ṣubú ẹ̀ ní dànù ẹ̀ ní ṣubú ẹ̀ ní dànù à ah, gidi ẹ àjà ẹ̀gbọ́n ẹgbẹ́ bá gí sórí ẹsẹ̀ ni o ẹ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà wọlé ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà. kí ló tó yóò ṣàkí pẹ́. àà kì í pẹ́ láti january láti fi ń gbé àwọn èèyàn bá sì máa fi gbé àwọn èèyàn gbogbo january nù tá máa fi gbé àwọn èèyàn wọ december january december january december ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà olóòlù ṣe èyí fún mi òkú bá ń sìn ẹ̀pẹ́ àjà olúwa ló sá mi sí gbogbo prayer mi ẹ lọ mẹ́nu kúrò ògùn kọ́ o ẹ pé ọjà ògo ìbàdàn adógo ò nàìjà ògo nàìjà adógo ẹ pé ọjà ọdẹ pé ọjà. èló lẹ́pẹ́. five thousand three hundred. kásáwò máa ṣe o. aláyẹ lọ gba káàsì ní pos o ọ̀gbẹ́ni mi ò gba transfer o mi ò gba transfer ọ̀gbẹ́ni o ẹ pé ọjà ẹ pé ọjà. Ah, ẹ wọlé jókòó tẹ́ bá ti lè wọlé jókòó bẹ́ẹ̀ kẹ́ lọ jókòó sẹ́yìn. Ah, ẹ jọ máa dúrágì ààyè ni ẹ má ṣe báwọn. sálámù alẹ́kùn o. a wáyé sáà ń ra ká tún. ẹ dẹ́kun ajá mò ń lọ. ẹ̀pẹ́ ajá lẹ́yìn wo yọ pàlàáfíà ọkọ̀ tọ́lọ́run yọ́nú sí ni ẹ̀pẹ́ ajá mo ti mọ̀ pé ẹ̀yin àfà ẹ̀yin fẹ́ràn nǹkan tó tọ́lọ́run bá yọ́nú sí. èlò wà nígbà five thousand three hundred. ẹ ẹ five thousand three hundred. níjẹ́ o ti lé three hundred. ah ojoojúmọ́ ni nǹkan ń léwò mo kàn yọ fún yín ni kọ́lọ́dá kan ó ṣe mí rékùnú àánú rẹ̀ nǹkan kan ò ní wọ́n nù lóyìn kan wálẹ̀. owó kí ni three hundred. owó báàsì ni three hundred tó wà lórí rẹ̀. báàsì oúnjẹ tẹ́lẹ̀ dẹ̀ máa jẹ. rárá o owó tíkẹ́ẹ̀tì kan tá a yẹ̀sẹ̀ ń dánu gáràjì ọ̀dọ́ ti wà. ẹ ẹ sá ẹ̀wọ̀n ò ní tò sanwó. ẹ̀wọ̀n ẹ àìrọ̀ o <laughs> tá a bá ti múùfù ní ìsìn ká tó jáde nù bí ń gbowó kan. irọ́ ká sí o ẹ lọ fún lówó kọ́ àná ọlọ́run ò ní fi yín lẹ̀ ká sílé o tèmi o ẹ pé ẹjọ àwọn àbá gidi ẹ àlàáfíà fún bàbá wa tó dì tó dì five thousand three hundred lọ́kọ̀ ńlò kí n wálẹ̀ ní five thousand three hundred ní àmì ọlọ́run àwọn kan náà múra báyìí nínú òrùn burúkú burúkú. àwùjọ mi láì pásítọ̀ ẹ̀yin kẹ́ ẹ jókòó sí. ṣáà níjà tẹ́lẹ̀ ni. tí mo sọ ara yín ni. ẹlẹ́kùn ọ̀dọ̀ tẹ̀ ń sẹ́ mọ́ṣúárì yìí o. ìwà wà pẹ̀lú yín o kọ̀ńdọ́tọ̀ mọ ojú àtọ́ mọ gbé o. ẹ má fẹ̀sìn rọ́nu ara yín ẹ dákun. Ah, ẹ pé ọ̀dà wàhálà wàhálà wàhálà ẹ pé ọ̀dà wọlé. mọ̀mọ́ tí wọ́n dáràn kiri lé ibà yìí. Ah, babaláwo ẹ pé ọ̀dà ẹ pé ọ̀dà ẹ pé ọ̀dà. arákùnrin ìdánilóhùn ẹgbẹ́ mò ń lọ. Ah, ẹ ṣe dúró de next turn ẹ pé ọ̀dà lé àmọ́ ọkàn mi ní ká dúró de next turn ni o. next turn bò ó èmi àtàwọn ọ̀rùn mi la fẹ́ ṣèpàdé mo fi ń lọ ẹ̀pẹ́ yìí síbọ̀ lọ pé débẹ̀. Ah, ẹ̀fẹ̀ pẹ́dẹ́pẹ́ five thousand three hundred ọkọ̀ nítorí pé àgbọ́kànnù gáràjì lónìí nù five thousand three hundred ní káàsì ni o tọ́ bá ní sẹ́jì máa wọlé bá kẹ́ẹ́dọ́ di rẹ́sítọ̀nù. àwọn túbí láì. ìpè mo tó dáná. èrò ẹ̀yìn èrò ẹ̀yìn ni. àlejò gbogbo gbogbo kò sí bọ́ àti nǹkan mímọ̀ ìjókòó tó mímọ̀ jẹ́ mímọ̀ nà ní nǹkan nà ní nǹkan kọ́ para rẹ mọ́. sámọ́fì ọjọ́ òsì ọmọ èké o ti wá ń kọjá àkọrùn. kọjá ìdọ̀tí kọrùn ọmọ èdè wa tó ti rò láìsí àwọn tí ń àwọn ọ̀gbá àwọn nínú mọ́tò yìí o. àjà ẹ sọ fáráyé pé Jésù ń bọ̀ ẹ̀yin ọmọ ogun ẹ dàmúre gírí ẹ jọ ẹ jọ ṣé ẹ ajá ni à ń lọ. ẹ pé ajá ẹ pé ajá. èmi ò lọ Òṣogbo o mi ò lọ Òṣogbo. ẹ pẹ́ ẹ pẹ́ ẹ pẹ́ ajá ajá ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà èló ni mọ́tò. five thousand three hundred. Ah, ah one two ti pọ̀ jù one two ti pọ̀ five hundred làwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ one two ti pọ̀ five thousand one thousand two thousand three thousand five thousand three hundred naira wá wà lórí rẹ̀ five thousand three hundred. ẹ jẹ́ kí n sọ one thousand. ọmọ dàrán báyìí wọ́n lọ ẹ̀yin alára ẹ̀ gáràjì kí lẹ ṣe fún mi lónìí báyìí. ẹ jẹ́ sọ ẹ jẹ́ kí n sọ mi ẹ ṣé ẹ wò ṣé eléyìí ló lọ gangan. five thousand three hundred lọ́kọ. lórúkọ Jésù. tẹ́ bá gbé ọwọ́ sí ẹ mọ̀ kọ́ bá ọkọ̀ yìí kọ̀ọ̀kan yín ẹ jẹ́ kọ́ lọ́run kọ́ bá yín jésù ara yìí padà. àmì five thousand three hundred lọ́kọ̀ o. wọ́n mọ̀ dáná sí ẹ̀ máa nù sí ẹ̀ máa nù. kọ́dọ́tọ̀ ah! ah. ẹ kọ́dọ́tọ̀ ẹ wọ ẹjọ́ ẹ̀mí mímọ́ ni mo fi ń jagun ẹ̀gbọ́n òfin jẹ́ kí wọlé. tọ́ba jẹ́ pé ẹ̀dá. pásítọ̀ wọn jọ wá papọ̀ ẹ̀sà ẹ jẹ́ kán. ọkọlúwa ni mo wọ ah. olúwa ẹ̀fọ́ mi tẹ́lẹ̀. ẹ súnmọ́ òun. ẹ jẹ̀bi tẹ́ ẹ sanwó ẹ jẹ̀bi tẹ́ ẹ sanwó tíwájú yín yọ ó tóbi láì. jésù wọ́n ti wọ ọkọ̀ yìí ọkọ̀ núwà ni mo ṣe. àlọ́kọ̀ núwà kọ́ ọkọ̀ núwà. jésù gbogbo táyà mẹ́rẹ̀ẹ̀rin tó wà lẹ́sẹ̀ mọ́tò yìí olúwa jẹ́ kó bẹ́ẹ̀ fún ìṣeré rẹ̀. abẹ́jọ́ ya wèrè fún ọ ní kọ́ńdọ́mù ṣe rè kí ni. orúkọ jésù ọkọ̀ tá a wọ̀ yìí mọ́tò yìí olúwa jẹ́ ògbínà. ẹ yá ìyájọ́ ẹ yá fọjọ́ òsìwò ẹ gbiná. mo kó ní pẹ̀lú bísí náírà mọ́ra mo ní wọlé pẹ̀lú alhamdulilayi ọkọ̀ ọkọ̀ wa gbiná. ẹ jọ àfa. wọn ti pásẹ́njà ẹ̀pẹ́ àjà. yóò pẹ́ yan ilé apàtàn. ẹ̀pẹ́ àjà. ẹ̀pẹ́ ṣé bẹ́yìn lẹ́ ń polówó jẹ̀dí alẹ́ afàtọ́ nísìn. ẹ mọ̀ ń gbọ́jà mi tíráfù ni. sọ ẹ̀ ń gbàtẹ́ ń gbọ́jà sọ sọ́wọ́ ẹ̀kẹ́ tún mọ polówó nu gáràjì. òkè òfàyè gbà wọn lè rà ẹ wọnú mọ́tò five thousand three hundred ni o. ọkọ̀ two seven. kọ̀ọ̀kan dandan o ẹ jọ́ nítorí ọlọ́run ìbẹ̀yìn láti inú ilé o ẹ̀yin náà mọ nǹkan tí ìlú sọ o nǹkan promise wa kọ́ wọ́n fún wa ẹ̀yin náà mọ̀ o. ẹgbẹ́ ti wọ̀ ẹ ti gbà. irọ́ wọn ò ní gbà ó yẹ kó máa protest ni kẹ́ lọ dọ́rù rẹ̀ wò ń lé lọ protest. ẹ pẹ́ dà. ọlágbára ò tún ọkọ̀ tá à ń wọ̀ náà ọkọ̀ two seven tẹ wọ́n sàdédé sọ fún twenty. ee ìyá múlíkà àwùsùbìlà ẹjọkọ jẹjẹ ẹwẹ yín aláwọ tí ń bẹ lẹ́yìn. ẹ ń gbà máa rí ẹ ń kọ sẹ́bì kan náà là ń lọ ní sáà mara wa rí tẹ́lẹ̀. ẹ ǹlẹ́ o ìyàwó ilé. ẹ bàrà tí mò ń ta àgbo wa. àmì ntẹ̀ntẹ̀ kiri lọ ẹ mọ surprise. ẹ pé ẹja ẹ pé ẹja ara mi ti gbẹ̀ kan láti ibi ìfọ́dé. how are you. ah fine. ẹ pé ẹja ẹ̀pẹ́ ọjà five thousand two hundred ẹ̀pẹ́ ọjà. olùdé ẹ̀pẹ́ tán owó ìjẹ̀bú-òde mo fẹ́ sọ. ẹ wo ẹ̀pẹ́ ọjà mò ń pè tẹ́ bá fẹ́ wọ ìjẹ̀bú-òde ẹ lọ wọ̀ mọ́tò wọn sì takú kó ẹ̀ máa rún kẹ́ ẹ tó débẹ̀ tó wáyé pé tó bẹ́lẹ̀ dà yín múnu ẹ lọ wọ̀ ẹ̀pẹ́ ọjà lélẹ̀ tẹ́ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ń jẹ̀bú owó àjà nígbà lọ́wọ́ yín ẹ̀pẹ́ ọjà. ẹ wọ ọkọ. oṣù méjì ẹ bàbá ẹ lọ máa fẹsẹ̀ rìn tẹ́ bá débi sọ́ọ̀lẹ̀ ẹ lọ wọ tẹ́ bá lọ wọ sọ́ọ̀lẹ̀ tán gbé yín lọ́rùn gbó kan tán máa ń sọ pé ìjọba ọ̀dà ẹ̀yin lè ràn ìjọba lọ́wọ́ tẹ́ ló ń wọ sọ́ọ̀lẹ̀ wọ́n lọ jí yín gbé tó lọ ta fáṣà ara yín ni o. ẹ ẹ jọ ọmọ fọlẹ́ ọ̀bẹ yín o ẹ jọ ọmọ gba àwọn yahoo o ẹ tó fẹ́ wọlé yahoo ni o yahoo ni o mo fi kà á bá bẹ̀ yín àtàlábẹ̀ oh, mahama. ẹ eh, àmọ́ àfà kọ̀ọ̀kan yẹn ni tó bá fẹ́ fọkọ̀ ìgbé tí ẹ bàbá yín lára mo bá yá kẹ́ lọ rọ kọ́ yín o. Ah, bàbá bàbá. wọ́n lọ́n wọ́n lọ́n ìwọ tó ọtọ bọke ilẹ̀ olórí àwọn káró white ọ̀gá àwọn mọ́fẹ́ẹ̀tì ó lọ sí wogo bíi awólọ́wọ̀ ó tún ní kóòfù tó fi yàrá. ẹ pé àdá ẹ pé àdá. wọlé ẹ pé àdá. ẹ rà tí mo ta yóò sì ṣiṣẹ́ dáadáa. ọ̀gá o ọmọ rẹ̀ dá jésù òbímọ tẹ́ ikú ọmọ ọlọ́run ọmọ rẹ̀ sínú ọkọ̀. fire jésù holy ghost fire holy ghost fire. Oh bẹ́ẹ̀ ṣe ń ṣe yàrá ń mi sí i. jésù olùwàwọ̀ jésù holy ghost fire. kí ló dé náà kí ló kí ló fa ọgbẹ́lẹ̀ náà ah this is noise pollution. àbí why you do like this. ah jesus. ọlọ́mọdé akágbáko ẹ̀yin ẹ sọ pé ká máa gbèrò lọ lójú ọ̀nà àní gbogbo mọ́tò tí ń gbèrò lọ lójú ọ̀nà lójú pópó ọlọ́mọdé kan lọ ta báàtì ara yín inú gárájì ní kẹ́ẹ̀ ti wọ mọ́tò inú gárájì ní kẹ́ẹ̀ ti wọ mọ́tò àwọn èsì kó bá yànnú gárájì wa ọyọ lọ lè fún àwọn èrò láti inú ilé wọn ni wọlé ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà ẹ̀pẹ́ àjà mọ̀mọ́ mo mú sí ní ìlànà wa ọmọ mi náà jẹ́ kó yẹ kó tẹ̀lé ẹgbẹ́ rárá ìbá wa ti. Tàníọ́ òmu ti lẹ́dà wa òmu táyé wá pàṣọ kí ló kàn ṣẹlẹ̀. Tẹ́fẹ́ ta ni. Tẹ́fẹ́ yẹ ni. Lọ bẹ́ẹ̀ yẹ. Sọ́sọ́ máa gbé mọ́tò yìí ẹ̀yìn wèrè wọn fi ń kó ni. Sọ́mọ bí mo ṣe jẹ́ ni sáàfù lèmi. Sáàfù wo. Ṣé nǹkan fẹ́ sí ọ ni. Ọ̀gbẹ́ni ọkọ̀ sí àwọn àrùn lélẹ́yìn ìbámu rí ń wà. Ẹ mọ̀ gbà mí tẹ. Àgbẹ̀ sáàfù. Ah, Tàníọ́. Ẹ mọ̀ gbà mí tẹ. Àwọn ọdún òde nígb ìwọ àtàwọn apàṣẹ ń ẹjọ́ lọ́mọ pàṣẹ yín lókè ọ̀sọ́ pé ńgbà tó dùn lèmi dé ìgbà ah. tó korò tí wọ́n wà mẹ́ lọ́mọ báwọn tó korò kájẹ́ wọn korò kan. láìsùn kó wá lè gbọ́ sáàbù ní mímọ fẹ́ wọlé. ọ̀gbẹ́ni mi gbẹ sáàbù. sẹ́fẹ̀ tani ọ̀fẹ́ kusa ìgbẹ̀lá láti ọlọ́dẹ. ọlẹ́sọ̀fọ̀ ni sẹ́ni wàá kéré nù àyẹ̀dẹ̀ ọmọ. sẹ́wọ̀n àrùn gáàjì yóò fẹ́ràn violence o ìwọ lè pa á sí àwọn kékèké lèmi ń bá ṣe ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀yá mi gbé sáàbù. ìyá gbé sáàbù. ọ̀yá mi gbé sáàbù. òkè bàbá ẹ̀ gbé sáàbù. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni máa rán mi o. eléyìí tó fẹ́ ń five thousand tìrì lọ́kọ̀ fún sáàbù. ó pè ọ̀rẹ́ sáàbù wọ́n bọ̀ ṣe múra ṣé bẹ́ẹ̀ dìsáínà ni ìtí mo wọ orin tí mo pè ní. kí ló pè lè. ìmọ̀ akẹ́rẹ́ nu ayé ni. àwọn sọ̀kò tó lórí burúkú tó pé ò lè wọ̀ lọ́lé sásẹ́ mẹ́ka yóò lọ padà àbọ̀ ń ṣe rè. ṣé mo ṣe kúrò kí tó lu ẹ̀yìn ni kí ni ìṣọ́. ẹni o ṣe sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀gbẹ́ni má wojú mi báwọn. ẹdú ẹdú ẹjẹ mọ́lẹ̀ fún. ẹni ẹ̀kọ́ gbogbo yẹn kan kọ. jókòó láàrin ọkùnrin méjì ah. ayé ti fẹ́. kéde kaná ọrùn mọ̀ nígbà. wàhálà lọkọ rẹ ti bí ìyá ti rún un. tó ti là dẹ́yìn. bí ti ìyá rẹ ti là dẹ́yìn nù. kò síwájú kọ̀sẹ̀. kọ̀sẹ̀ sàn ni ọ̀pọ̀ ẹni sùúrù èèyàn mẹ́ta là ń gbé èèyàn mẹ́ta là ń gbé sórí sí tẹ́yìn náà ń bọ́lẹ̀ fún gbogbo èrò tẹ́ẹ̀kan bọ́lẹ̀ tó ti yín bọ́lẹ̀ tẹ́ẹ̀ mú. ìwádìí lọ́jọ́kọ̀ láàrin ọkùnrin méjì. àfà àfà àfà fẹ́ sí bírèèni wọn wò àfà yín náà ní sùúrù kọ́mọ ìgbà kan pa àfà àfà lásán ni ìmúra yín nìkan ìfẹ́ ọ̀rẹ́ lọ́dọ̀ ń bá máa máa ṣe o gbogbo wa bọ̀ra wa sọ̀rọ̀ tábì débùté ayọ̀ ni o àtẹ̀gbọ́n tó wọ ṣòkòtò tí wọ́n lè wọ̀wọ́ lọ tí wọ́n lè wọ̀wọ́ tátẹ́mẹ́ka lọ léyìí tí wọ́n ti dá yín pa lẹ́nu géètì ẹ ní sùúrù ẹ̀gbọ́n o ẹ ní sùúrù ẹ̀gbọ́n. sábà fi lè ta ẹ̀jẹ̀ sí iná. àánú tí. ara rí a. Ah, bàbá èrò mi ti pé àwọn wàhálà wà sà. ẹ̀fẹ́ wàhálà mọ jẹyàn ṣe ń yí o. ilé jẹyàn lówó kán wá fún lówó láyà tààrà àfíà ni bàmá rí a. lọ́ọ̀rì pa búùtù dé. ń gbọ́kú yín bàmá rí a. ń gbọ́kú yín bàbá. ẹgbẹ́ má bínú sẹ́. Ah, ọmọ. bàbá. àwọn ẹ pẹ̀lẹ́ o ẹ jọ ṣé mọ́tò ilé èsì. wọn pdp lónìí. ọyẹ ṣe dáadáa ó ti lọ bá ọ̀gá mi jáde ọ̀gá mi jáde ọ̀gá mi. bàbá bàbá mo ti rẹ́jísà o ọkọ mo ti rẹ́jísà mo ti sanwó èmi ń gbà wọn tí máa ń gbowó lọ́wọ́ èrò kò tó sẹ́kù gáràjì ah, ẹ ti máa ń pè mí ẹ mọ̀ sẹ́wọ̀n sí mi sọ́kọ̀ lè jọkọ̀ sí sẹ́yìn ò ní sanwó ni. irọ́. àní àtẹ. ẹ rọra arún èmi má fi torí kan sí kò sílé o. ẹ má bínú ya. ọgẹdẹ ẹ farabalẹ̀ lọjọ kìlọ gẹdẹ náà. Ah, ah, mr bẹ́ẹ̀ wọ wàhálà ìgẹrẹ ìrìnsẹjú bẹ́ẹ̀ láti rìn tó ń dọkọ dúró nìsín tó ń bá tá tí a bẹ kárí calm down now kí ló dé ṣe báyìí. ní tèmi àti ẹ. ìyàwó tí ò gbowó wọn ní kó máa níbi kó wọlé wíwúlì báàgì òfin ra nǹkan sílẹ̀ ó tún fẹ́ ra nǹkan míì tó tún fẹ́ ra gẹ̀rẹ̀ jọ ṣé wọ́n máa fún ẹ ní àwọ́ọ̀dù ní kára pẹ̀lú jẹkújẹ ṣé gbúdùgbùdù ń gbà àwọ́ọ̀dù. ẹ jọ ẹ afa kí ni wàhálà ti ṣe bẹ́ẹ̀ mo lóògùn ẹ fi ra àkọ́ tó wù ú bẹ́ẹ̀ jẹ. ẹ sà ẹ sà ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run ìtẹ́ rí bẹ́ẹ̀ ṣe dọ́rẹ́ ọkọ̀ dúró inú gbogbo wọn ò ní dùn sí ọyọ kẹsàn pàǹsẹ̀ rì ni ẹja ń nífẹ̀ẹ́ ara wa yàrá kékeré gba twenty boys o. èmi love everybody àwọn oníkọ́ kọ́ farabalẹ̀ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹni pé o ti sọ̀rọ̀ fún yín o ó ti sọ fún yín pọ́kọ ayọ̀ lẹ́wọ̀ gbogbo yóò ní wọkọ̀ ìbànújẹ́ o bọ́bẹ̀ yín ló kọ́ lọ ẹ má sọ fún afúlóòtù mi ò ní plug in ọkọ̀ kálukú ṣe mẹ́lọ. àṣà lè rí wàhálà. kì í bí ìyá dá tọkọ ìfà sí lọ ìwọ tó yà dúró kọ́lé rẹ̀ làjọ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n alaye ẹ̀gbọ́n mi kí ló dé ah. ẹ̀gbọ́n yẹ fi léjì ká mi. Ah, alaye ọ̀gá mi ń bá yín sọ̀rọ̀. a lè máa lọ. ọ̀gá dírẹ́fà. tatún ni. please ọ̀gá dírẹ́fà. ẹ jọ bẹ ṣe lọ yẹn ẹ close eyes yẹn abẹ́ play. let us play. kí dẹ́bọ̀ òdìjú. ta ló sọ̀rọ̀ kan yìí ẹ ti máa gba terminal bridge sẹ́rù pẹ́ sẹ́fù tí máa dijú wakọ̀. olúwa bí mo ṣe wo dáìbà ìwọ̀n pa lórí ọlọ́run jẹ́ kó wà wá dé. àmín jésù gbogbo àwọn èrò tó wà nínú mọ́tò yìí èdè ayédè olúwa bá wa dáwọ́ ẹ̀. àmín. ẹlò ẹlò ẹlò ẹlò. lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé wọlé wọlé wọlé lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé ooo. àwọn wèrè ló wà nínú mọ́tò kọ́ni gbé wa délé kọ́ni gbé ni délé kọ́ni gbé wa délé kọ́ni gbé ni délé kọ́ni gbé wa délé kọ́ni gbé ni délé o o o. ẹ ò tí rí wèrè o ẹ má ríran o ẹ ò tí rí wàhálà ẹ má ráwọn gbà ẹ ò tí rí wèrè ẹ máa ríran wò ẹ ò tí láwọn ọgbà ẹ máa rí wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà. ẹ wò ó ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà orúkọ tèmi nìyáàfin Mary o mọ̀mí jí o orúkọ jẹ́ àmín tábà mọ̀ pé fẹ́ gbàdúrà nu mọ́tò tá a wà tí a bá ti lè gbàdúrà náà lọ mùsùlùmí ẹ dákẹ́ títí láéláé. ẹ jẹ́ gbogbo èrò ah. ẹ bá mi sọ fún dírẹ́fà yìí kó tijú. ìyá pàkó mọ ṣé eré mi tẹ̀ ń wo èmi náà pè ní àfọ ọlọ́run gbẹ́bí ọlọ́run gbọ́ tèmi ó kí mo ṣe wòlíì mọ̀ ẹ sì mọyé èèyàn tí mo ti fi tàbá tí àdá pa tiẹ̀ jẹ́. tààrẹ kì í fi ogbó yín ṣe òǹkà ẹ dákẹ́ mọ́ gbàdúrà nǹkan mọ́. ẹ wo ẹ wo ìyá ìyá ojú alátẹ lórí eh? bóyá kẹ́yìn náà yọ̀ǹda. ẹ ah, ẹ eh, eh, kí kàtìkàtì tẹ́yìn méjèèjì gan-an sí náà abẹ́lẹ́dùnmáà rẹ̀ ó bá wá ràn yàn ẹ̀yin méjèèjì ní ọ̀rọ̀ sí yàn ẹ̀yin yìí kò gbádùn ẹ̀yin pé yín bẹ́ẹ̀ bá gbádùn ni ẹ ẹ rí mi gẹ́gẹ́ bíi pé babaláwo tó gbófa yanranyanran ni mímu bí ò bá wá rí bẹ́ẹ̀ kó kálukú gbàdúrà bí ó ṣe gbà. ẹ wo bàbá ẹ ṣègùn jàre lágbára Ọlọ́run àgbáyé akalẹ ẹ jọ kẹbìbò ní gbàdúrà sí mú simple ah, ẹ mo ní pé kẹ máa ń kọ sí ìdílé àtúntò lórí pé. ẹlẹ́wọ̀n àṣàpàná ni pé yẹn bá sìgá dà yín náà ilé oògùn ni o. Sanusi. bàbá ọ̀gá mi. Sanusi kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wo kò ní sọ̀rọ̀ ní ọkọ̀ gan o. mo sọ fún gbàtọ́ fẹ́ máa pèrò bó ní mi ò gbèrò àrò mi ò gbèrò Abẹ́òkúta kí ló tó lọ kówó sínú ọkọ̀ ah! wọ́n ń ṣe nǹkan sanra. ìwọ tó fúnra rẹ̀ tó fẹ́ gbèrò ayẹ kó o ní horoscope tó máa fi yẹ̀ wọ́n wò sẹ́bẹ̀rẹ̀ nìkan lójú kò jẹjẹ rẹ̀ ilé ló sírìọ́sì bí ẹja nù pálí. a pe àwọn sí àmàlù gáràjì kan jẹ́ àwọn tẹ́sí bírèèni àwọn èrò kan tó wọnú ọ̀la. ayé farabalẹ̀ náà kí ló ṣe é. ẹjọ́ wọn gbé wọn wù ká wọn. ẹ jọ kí dírẹ́fà yìí dijú torí tírélà ló ń bọ̀ ìkàlẹ̀ gba àdúrà. kí n dijú tírélà ń bọ̀ ah, ó tiẹ̀ sí dáa. ìyá wa sálágbà eh? kò ní í ni. Eh? ẹ̀ẹ́dùn bá rin o ebe èèyàn yẹn Túndé Bákàrè táwọn èèyàn ń pè ládùn bá rin mọ́tò alágbàkò ni ẹ̀yin ṣé là ń bọ̀ ẹni kí dẹ́gbẹ́ òdìjú ṣé tẹ̀yìn ò bá lẹ́mìí yín lò àwọn bẹ́bẹ̀ mi tu àṣẹ bónọ́ọ̀sì ni màá dé máa bẹ́ẹ̀ bá àwọn tó wà nù ọkọ̀ màá ní kọ́ ja yín lẹ̀ o. bóyá o ẹ ní ìjọba ọ̀run wọ̀. ẹ̀yin kò lè rí ìjọba ọ̀run lọ. ìjọba ayé kọ́ ló ń tẹ́tì yín ní tìkùtù tó ń tó ń wá tó ń fún sí kóòtù àmọ̀jọ́kọ̀ ti wèrè o. ẹ má bínú ẹ má bínú àmọ̀jọ́kọ̀ ti ìyá lónìí o. àwọn òkú jẹ fún mi sílẹ̀. àwọn èèyàn mẹ́sàn-án my name. Jesus come back Jesus is coming back around. They will shoot everybody. Jesus will shoot everybody. Bada, uh, please hold on. Hello, hello, my brother, my brother. Ẹ jọ fẹ́ bí ní ìbéèrè kan. Lẹ́tà sí pé ta ṣe lọ́sibẹ̀ àtàwọn afọ wọn kó wa sínú òtẹ̀ kan yàrá wa tẹ̀yìn àti ẹ̀kọ́ ẹ máa yọ kírísítì. ọ̀sẹ̀ máa rẹ àánú lọ nígbà mi ò ṣerú mọ bọ ṣé mo máa kọ́ sí wọn lọ́wọ́ ni àánú ló yẹ mi máa bá orí gidi ẹ̀kọ́ sí gbogbo tí mo ní máa fi bá yín rí. ẹ wo ọkùnrin tó gbẹrẹ sítáàfù mọ ṣe sọ táìmù nínú ọkọ mi o mọ ṣe sọ tẹrẹsì o tọ́lá àmọ́rú yín o wọ́n bọ̀ gbọ́dọ̀ ọkọ̀ ẹgbẹ́ fún yín kẹ́ mọ́ lọ́ọ́ bọ́ ọmọ mọ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.

tó bá jẹ́ mami jí ọ̀rọ̀ jẹ́ ẹ̀ka yìí. ẹ̀ka yìí yálà bí. Walla walla walla, walla walla walla, walla walla walla ẹ̀yin tèmi mọ̀mọ́ kí a mọ̀ kó ọkọ̀ látàárọ̀ o ṣé ẹ rí polówó àpapọ̀ tí mò ń tà fún mi pàápàá àgúnmu tí ń bẹ ní ọwọ́ mi tẹ́ bá ń gbọ́ wàrà àgúnmu gbogbo ń ṣe àparun wàrà àgúnmu gbogbo ń ṣe àparun. ọ̀gá ẹ jáde ẹ jáde ẹ jáde wà lẹ́gbẹ̀ẹ́ yín jáde. kò sí sí àgúnmu tẹ́ ń wò lọ́wọ́ mi yóò ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún ara ríro ó ṣiṣẹ́ fún orí fífọ́ ó ṣiṣẹ́ fún jẹ̀dí ó ṣiṣẹ́ fún inú rírun orí bá ń fọyàn kódà bí aláboyún bá fẹ́ bímọ bá ìtara wọn bá ti ń ṣe ẹ fi díẹ̀ ní òmùkẹ́ fún mi. torí náà látọwọ́ ẹ̀yìn ẹni bá nífẹ̀ẹ́ sí o àgùn ah, ah. mu orè gbogbo ìṣe. àgùn mu gbogbo ìṣe ni sẹ́rí bó ṣe wà orí fífọ́ ni o inú rúru ni o ibà ni o ara ríro. mi ò lè máa lo àgùn mu kó ní fọ́ nígbà tó ń bọ̀ ọ̀pá yìí dájú ní àwọn pápá. àmì iṣẹ́ kò sí ní tẹ́lẹ̀ wọ́n bí òṣèlú sẹ́rí tẹ́ bá ti rà bọ́sẹ̀ ẹ̀yẹ sáàmù ọtí ẹ̀rọ ra mú kí ẹ̀ kún rẹ̀ ẹ séèkì rẹ̀ dáadáa séèkì wẹ̀ kò sí tẹ́lẹ̀ kìnnì bọ́bá sá ti di ọtí five hundred naira. nígbà tí olùdókòwò sì dé ọ̀dọ̀ rẹ̀ àpòwọ́ méjì àbọ̀ níbẹ̀ ni wọ́n ti di bẹ́ẹ̀ onígbà ọ̀gbọ́n ọmọ mi. wàhálà àdúgbò ó yá ṣe tó wá látọwọ́ ẹ̀ ó rè é ṣe tó lọ́wọ́ ẹ̀ yìí. kò sí ni sẹ́rí tẹ́ bá tiẹ̀ mú tẹ́ bá ti rí díẹ̀ tó mọ̀ tó báyìí tẹ́ ẹ bá ti gbé lura òun ní tẹ́ fi ṣe ìwà tó káàkiri yóò àmọ́ ajá tó tí àkílì àgbogbo ọ̀nà fún yín. ẹ̀rọ ẹ̀rọ madam madam agunmu ni kí ni àwọn. gbogbo ìfẹ́ ni tẹ́tì ẹ̀rírú ẹ̀yin tó ṣe pé látàrọ ẹnu ní ọ̀pá kó yìí bẹ́ẹ̀ tí ń dá sínsìn lẹ̀ ń já gúgúrú lẹ̀ ń jọ̀gẹ̀dẹ̀ lẹ̀ ń mu mínírààtì ẹ̀ sì méjèèjì lábẹ́ ẹ̀ṣẹ̀ wà yìí bẹ́ẹ̀ báyìí ti rà báyìí ẹ̀ wà mú ẹ̀ dà sí mẹ́fà ẹ̀ kọ̀kọ́ mú ìdá kan ẹ̀ dà sínú ọtí ẹ̀ mú sẹ́ẹ̀rí lílò tẹ bá lò sọ́ba ẹ̀ ẹ̀ kò béèrè. bẹ́ẹ̀ ni ó jẹ́ fún ọ̀pá ẹ̀yìn ó jẹ́ fún pé kíkiri ọdún ó gba gidi gbogbo rẹ̀ ló fi é fún yóò nà rò sọ́dún yóò tí ó gbé gara wa kọ́rùn bá ti bẹ́ẹ̀ ni. àtàtọ̀ àyíká gbogbo ẹ̀ níbi ń wá. ọjọ́ rè é kọ́ wa. sáwọnù ẹ dákun ìkan náà pásẹ́ńjà aláwọn fẹ́ tọ́ o. irú ọkọ̀ sáyé tọ́ o ti sọ kẹ́tọ́ kó gáràjì o ti ní ọlẹ́ẹ̀lẹ́ẹ̀ṣẹ̀ bàálù òfin òjò ní tọ́pọ̀ bàlọ́nà o. jẹ́ kí ẹ bá débi tí ọlọ́pàá wà ẹ dá mi tó mẹ́ kẹtọ̀. ó yá ṣé kó tú wa lọ sẹ́yìn. ẹ̀rọ àwọn àgbà ẹ̀rọ àwọn àgbà dábà sọ̀rọ̀ àgbàlagbà lẹ́ ń bá sọ̀rọ̀. àgbàlagbà lẹ́ ń bá sọ̀rọ̀. ẹ̀lò ẹ̀lò ẹ̀lò jọ agúnmu ẹ̀yẹ ṣé ó ṣiṣẹ́ fún hiv aids. ọgbọ́n bú ọ̀la. hiv aids ló ní ẹ̀kọ́ ológun fún yẹn. nígbà tó ní àwọn orí bíi àgúnmọ ẹyọ kan yìí ó ń ṣe fún gbẹrùn hiv orí bọ ẹ̀jẹ̀ sùúrù àwọn ọlọ́pàá yìí o ó ní láti ẹyẹ o. wáyé dáná lórí ikú. ẹni tí bàbá ìṣèkà rò ní ìjọ ọ ṣé kí n bẹ́ẹ̀ ta ni mo mọ ọmọ mi ò ní bàbá ọmọ wí. tẹ́mi lọ́mọ tẹ́mi lọ́mọ mélòó lára rẹ. ìyáálé bàbá rẹ. àbí jẹ́ bẹ́ẹ̀ fún. ìyá rẹ débá lé gbogbo tí mo ní ma fi fọ wí. òní dà fún ọ. òní sori bẹ́ẹ̀ sọ fún ọ. òní sori rẹ. kiri sẹ́yìn ẹni sòrò ẹni yẹ. ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún kó láriwo wèrè sáà ní kòtò lójú ọ̀nà ni apariwo gbígba wọn náà yìí nìkan. lẹ́mọ̀ ayé bẹ́ẹ̀ bàjẹ́ yìí tó bẹ́ẹ̀ sọ̀bọ̀ ni ẹkùn tó bá ṣe lẹ́yìn lé tó bẹ́ẹ̀ pẹ̀mí tí wọ́n ní. àgbàlagbà ló tó ń gbàjà. àgbàlagbà ọ̀dà yẹn lọ́mọ ọ̀yá níjẹ́ ọmọ ìpè mi ń bọ̀ lọ́kọ̀ àgbàlagbà ni dẹ́gbà sáwọn ẹ mo bá bá lọ́wọ́ bá fẹ́ báwọn fà. wọ́n fẹ́ kó lọ mú okùn lẹ́yìn ìbòtù kó o bá mi jì í. èmi ó ti dìgbà. ẹ máa wá mú mi o. Ah. ilé ọ̀fọ́ ah. ilé ẹ̀yà rẹ̀ fọ́ mú tèmi o. ilé ẹ̀yà rẹ̀ fọ́ ilé ẹ̀yà rẹ̀ fọ́ ìwọ nìkan rárá èmi nǹkan sí ọbẹ tẹ. èmi àtẹ èmi àtẹ èmi èmi àtẹ ikú pa ọyẹ lọ mú òkú kò dé ah! lọ mú òkú kò dé orí mi mi jọ̀rọ̀ mi jà lọ mú òkú lọ lọ mú òkú ẹ lọ sí ọyà ọyà ẹ mú ayé yé ó jẹ mọ ilé. orí mi mi jí o. orí mi lọ mú òkú àyàn ìfira ìfẹ́ wo ẹni tó jẹ́ èyí àlọ́jọ́ wọ́n ló pọ̀ lọ́rùn tá wọ́n pọ̀ lọ́rùn àlọ́jọ́ wọ́n ti ṣe ìfẹ́ ìwọ ìwọ ò ní sọ́ọ́rì rẹ ìwọ ò ní sọ́ọ́rì rẹ lẹ́la tẹ̀mí náà má jẹ́ lẹ́la tẹ̀mí náà má jẹ́ lẹ́la tẹ̀mí náà má jẹ́ lẹ́la tẹ̀mí náà má jẹ́ wọ́n ní sọ́ọ́rì rẹ tẹ̀ fún ọmọ ah, ẹ̀ náà ni má bàbá kan wà láti ó ti sẹ́ torí lè mọ̀ ṣe bí abẹ́kẹ́ fún ọ torí lè mọ̀ ṣe bí abẹ́kẹ́ fún ọ kọ́ parẹ́ torí ah. lè mọ̀ ṣe bí abẹ́kẹ́ fún ọ ìwọ. ẹnikẹ́ni tó bá tó wá sọ tí òòrùn bá wọ̀ bábìnrin rẹ̀ tí àwọn bàjẹ́ ń bá pẹ́ kó tó wọnú mọ́tò kò ní wọ̀ jọba. ìwà ni tèmi tẹ́tẹ́ palẹ̀ lórí ẹni tèmi tẹ́tẹ́ palẹ̀ lórí sẹ́mọ́tà. ọ̀dà ẹni tó bá gbẹ̀yìn wọnú mọ́tò tí àwọn bàjẹ́. èmi ò lè bàjẹ́ o ọgbẹ́ tó jẹ́ mọ̀sẹ́bí ọmọ èké fún àbọ̀dọ̀ bukú náà ṣé báyìí pàmò àbá ti sọ̀rọ̀. dẹ́gbà ah! mi ń bínú sí ó gbé dẹ́gbà mi sẹ́gbà. ọgbẹ́ni pàwọ́ mẹ́pàlọ́ ọgbẹ́ni pàwọ́ mẹ́pàlọ́ ọgbẹ́ni o fẹ́ fẹ́ṣì fi débi. Jésù Kristi bẹ̀yìn. o ti lọ ya o ti lọ wọn ò lè lọ mí bàbá wọn ò lè lù mí bàbá wọn ò lè lù mí bàbá wọn lè bu bàbá mo kẹ́ wọn já wẹ̀rẹ̀ kẹ́ wọn lè lu bàbá. ẹ wo mi o ṣe ṣe bàbá ẹ ṣe ṣe mo fi jésù bẹ̀ ẹ má bọ̀ yẹn bàbá ọkọ náà láwọ̀ bàbá ọkọ náà kọ ọkọ bàbá ọlọ́yà lẹ̀ wọ̀ ọkọ mi ni ọkọ bàbá ọdẹ ni ọkọ mi ọkọ mi mélòó ọkọ yìí mo ní mẹ́rin ni ibo ní ná iná wo ìwọ ni kọ́nà méjì náà wọ̀yọ̀ kan náà saki ábì kan náà pẹ́ ọ̀gbẹ́ni sọ́fẹ́ lọ́ra ń tù ní sọ́fẹ́ lọ́ra ń tù ní ọ̀gbẹ́ni sọ́fẹ́ lọ́ra ń tù ní ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ah ọ̀gbẹ́ni ábà mi sẹ́pẹ̀ ọ̀gbẹ́ni. ọ̀gbẹ́ni wọn ń gbé dábàá mi sẹ́pẹ̀ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni wọn ń gbé dábàá mi sẹ́pẹ̀ ọ̀gbẹ́ni. Ah! ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ah, mo ti ta ọ̀gá ọ̀gá ọ̀gá mo wà pẹ̀lú. matobáyì ẹ̀yin dẹ̀ máa ní sùúrù. èmi ẹsẹ̀ mọ̀tọ́bá. matobáyì ni yẹn. èmi ẹsẹ̀ mọ̀tọ́bá. lọ́kọ̀ kọ̀ǹdọ́ ni matobáyì. èmi ẹsẹ̀ kọ̀ǹdọ́. ẹ máa ní sùúrù. èmi ẹsẹ̀ kọ̀ǹdọ́ sùúrù. ẹ máa ní ọ̀pá máa yé. ẹ̀sùn mẹ́rin. ẹ máa ní sùúrù. ọ̀gbẹ́ni ṣòkòtò mi tó yẹ lábẹ́ yìí ṣòkòtò mi tó yẹ lábẹ́ yìí ọ̀rà òmi bàbá ẹ ẹ̀rọ pọ́nà ọyẹ wọ́n tuntun mi wọ́n sẹ́ ní ni ah, wàhálà wàhálà wàhálà wàhálà ẹ̀rọ pátá mi ẹ̀rọ pátá mi ẹ̀rọ pátá mi ẹ̀rọ pọ́nà mi ta ẹ̀rọ pọ́nà mi. sábàtìlẹ̀ check in point kọ́ dá wọn lọ́pàá dúró. ó yá. ẹ̀bílẹ̀ bọ́lá wẹ̀rẹ̀ tó ṣeun ẹ̀mí mo ti já hànkì rẹ̀ ẹ̀mí mo ti já ẹ̀mí mo ti já hànkì rẹ̀ mo ti já hànkì rẹ̀ aláyé ẹ̀wọ̀n tí láwọn ọgbà ẹ̀ máa rí wàhálà o. wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà fìkìdá wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà yé. àwọn ọgbà àwọn ọgbà àwọn ọgbà ló wà nínú mọ́tò yìí o kò wá lé ṣé kó máa sáré ni. ló wá sáré ni. ẹ jẹ́ gbádùn wọn. lọ́nà èké náà ni o lè sọ̀rọ̀ lọ́nà lọ́nà yóò wọ́n ní. sọ́ọ̀fẹ́ sọ́ọ̀fẹ́ ńlá máa yé ẹni tó ń gbé sépè yìí tí a máa nu tèmi nu gbé sépè tó tó bá kẹ̀mí àti ẹwọ́n náà wọn nílẹ̀ nílẹ̀ tó lè lọ ni àbójú lálàpọ̀ olùrírí ọbẹ̀ kú sa. ẹ ló bá dá kiri ẹ ẹ ẹ káàsán ẹ ẹ kí ló sọ lórí ẹbí olórí ẹbí kú èmi bẹ́ẹ̀ lọ́nà ẹ̀pẹ́ lẹ́kí ni ìsinmi lọ́ra pàtì lẹ́kọ̀ọ́ ni a gbọ́dọ̀ sí wọn lẹ́nu báyìí eh, eh, kí n sáà sí pósí tí wọ́n wà lò ẹ dákun ẹ mọ́mí jí o ẹ dákun èlò lẹ́la pósí láti ìgbà tẹ́ ra ànàkùnrin eh, eh, ẹ jọ bàbá nígbà tá a sì kú láti àwọn ọ̀dọ́ yín eléyìí rà. fúlàní náà ló di tẹ̀sán pa àwọn tó fi fẹ́ máa bà rẹ̀ nọ̀ra yìí wọ́n mọ̀ bí òkú ìyá ayé yìí lórí. ẹ wo ẹ ṣíbù ọ̀tá eh, ẹ kú ọ̀rẹ́ èèyàn ẹ ṣe ń jarí. ni wọ́n ta ọ̀rọ̀ owó yìí jẹ. ẹ wo ṣẹjọ́ ìkọ́rọ̀ ti kú sí ẹni tó lè mọ latest price ẹ gbé Ìyábọ̀ Òjó. ẹ ẹ dàgbọ́n gbọ́ torí nọ́mbà Ìyábọ̀ Òjó wọn lọ́mọ yẹ kó sí. Ah, ẹ wo ẹ̀gbọ́n ẹni ó ní kẹ́ẹ̀kú béèrè lọ́wọ́ ìyàwó òjò pé ló ra pósí tó fi sin mọ́mọ́ rẹ̀ wọ́n fẹ́ kó bá yín ni o ìyàwó òjò tó darú pósí ó nífọ̀n olè kan náà ni o tẹ́ bá lọ bẹ́ sínú pósí inú oko gbèsè lẹ́kùú sí lẹ́yìn tí mò ń wò tẹ́ ẹ̀sán mọ́ náà. olórí ẹbí tiwa náà kéré a lè ra pósí fún wọn bó ṣe ká sí ọrùn wọn. ìṣẹ́yẹ kádàkùn jàre tí ẹ̀rí dẹ̀kulẹ̀ ṣe wọnú ọkọ̀ tí mo ti rí súrà yín tí mo ti mọ̀ pé olóògùn ni yín ọlọ́run gbọ́. dírẹ́fà ṣé kò sí ìdèbí tí ó ti bọ́ ọ a tún mú kínní a máa rí báyàn wọkọ̀ lónìí báyìí. jẹun ta kó síbi ni dẹ́ dúró. ó yẹ bọ́lẹ̀. ta ni. wọ́n ló ti kú ẹ ní wọ́n lọ tọ́jú rẹ̀. ẹjọ́ sí àti délẹ́kọ̀ọ́. àìdẹ́lẹ́kọ̀ọ́ àìdẹ́lẹ́kọ̀ọ́ àìdẹ́lẹ́kọ̀ọ́ ẹ mọ́ lọ sọ̀rọ̀ ayé wọn. olórí ẹbí náà. ẹ̀gbọ́n sẹ́ni bá ń sẹ́kù. àkílódé. Ah, bẹ́ẹ̀ yìí lẹ fún lẹ́yìn ẹbẹ yìí lẹ fún lẹ́yìn. ọmọ bá farabalẹ̀ ó gbó mọ́tò ẹ pé ó tọrọ yìí ó tún tọrọ jírí kan. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n irú yín amọ̀rú yín ẹgbàá ẹgbàá ẹ̀gbọ́n. ẹ tó bá lé yóò dùn mí kọkùn lórí ẹbí tiwọn náà kọ bá lọ. tó mú un kí. ẹ̀wọ̀n irọ́ ẹyin ẹyin wọn fẹ́. nígbà nígbà tí mo ní ọ̀pọ̀ ìbò tí bàbá rẹ̀ ti sáré ju dírẹ́bà kúkúrú ẹ̀ rí lọ́rọ̀ kan ah. ẹ bá ń gbé wọn bá. ọ̀ya wọlé ọ̀gá mi wọlé ọ̀gá mi. ọgọ́ kò wọ́n ọgọ́ kò ọ̀gá wọ́n ẹ̀yọ́ máa lọ àárẹ̀ ló kí ni àárẹ̀ kí ni gan. ẹ ká sí mi jọ ẹ wo ẹ wo ẹ wo ẹ ká sí mi jọ ẹ wo ẹ wo ọkọ ọtakọ sílẹ̀ mẹ́rin ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ náà kó sí pẹ́ńpẹ́ jáde dẹ́fà ẹ̀yin ẹ̀dẹ̀ ọ̀gá ẹ̀ mọ́ do ọ̀gá ẹ̀ mọ́ do ọ̀gá ẹ̀ mọ́ do ànísà pákó. àwọn ọmọdé bá ti ó máa jalè ní. eléyìí lélẹ̀ ẹ̀ bá ti wò. express ló ti máa sọkú bàbá ẹ̀. ẹ o pé ipò olóyè bí òdùnmí ó náà kó lóye bí wọn. ẹ para pápá mi ọkùnrin pápá mi. sẹ́kọ̀ ẹ̀rẹ́ ọ̀ pápá mi lè ṣe pàṣẹ tó ń lọ ọ̀la. òye wa alágbàkó ìmọ̀ bọ́yá olórí ẹbí lókùnrin lágbára ṣe mẹkáníìkì tẹ́ǹtì alágbàkó. kí ló dé? ẹ ní ipò olóyè bí òdùnmí kó náà parẹ́ kó tẹ̀lé lórí ẹbí. Ẹyin kẹfà. Ẹyin kẹfà. Ẹyin bẹ́ẹ̀ bàjẹ́ ni. Ẹyin kẹfà. Ẹgbẹ́ lórí ẹbí tẹ́tùmọ̀ sọ. ẹ farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé mo sọ ni. ẹ̀gbọ́n ẹ ṣeun ẹ ṣeun gan ẹ̀gbọ́n. ẹyin mẹ́fà lẹ́ẹ̀kan. àbọ̀rọ̀ so. ọ̀dà mi mo sọ. alaye ìwọ ló eh. ni ẹ o irú ẹ̀ wúrọ̀ pé twenty Nàìjíríà. à ń bọ̀ ọlọ́run ti pé kọjá ẹwọ́ fúnra rẹ̀ o àti ilẹ̀ tó fi yóò ṣe ọlọ́run ọ̀dà àtọ̀ so ẹ wo alihamudulilayi ni ẹ ṣe fẹ́ ni ó so àìmọye tí ó lè sojú bẹ lọ́sibítù wọ́n fowó ra iṣó fún báyìí ni ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọlọ́run ọ̀dà tán so kò sì lè sáré bọ́ọ̀lẹ̀ lórí eré bó ṣe mú sóúnjẹ tí ò pa wá lára ẹjẹ́ àjẹ́ bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀. ẹ ló bàbá mi ò ní pẹ́ dọ́dọ̀ yìí á ti gbéra bàbá tẹ bá mọ nǹkan tí mo face mo ń gbówó yẹn bọ̀ mo ń gbé owó yẹn bọ̀ sà kí ni pẹ́ dọ́dọ̀ yìí sà. Yes, sir. Yes, sir. ọ̀gbẹ́ni torí ìyá ẹ pé sá. ọ̀gá kí ló ṣe. ọwọ́ jí àbùkù. ọwọ́ àbùkù. kí ló ṣe mọ́tò yìí kẹ́kọ̀ọ́ ah. máa kó rẹ̀ mọ̀. ó túbọ̀ lẹ̀ wá gbé wá sí i. ọlọ́run bọ̀ lóde sáfì fún ọ̀gẹ̀gẹ̀ yìí ẹ̀sìn òjò tí kan bàbá ti lọ sọ fún yìí. Ah, ọ̀gá ọ̀gá mo ti ń bọ̀. lọ wá àdúgbò ká sọ́ọ̀kì ẹ̀ ká sọ́ọ̀kì ẹ̀ ah ọ̀tẹ̀. ẹ pẹ̀lẹ́ ọ̀gá. ọ̀pá ajé àtijọ́. ọ̀pá ajé àtijọ́. ọ̀pá ajé àtijọ́. wàhálà dé. ẹ wo gbogbo ìtẹ́ kóra yín sí gan-an èmi ń lọ rìnrìn àjò mi o. Ah, ọ̀pá ajé à. ẹ ẹ wo èmi mọ bá tèmi lọ lọ́tọ̀ọ̀tọ̀ inú igbó ńlá ni o. wọ́n bá jẹ́nu igbó ọ̀run mi làwọn sọ débi tí mo lọ. ẹ̀rì sọlẹ̀. ẹ súnmọ́ àwọn èèyàn yìí ó ti di bàtà ti jáde ojú ọ̀rọ̀ ti di kalẹ̀. ọ̀dà. ọ̀dà o rárá bíi pé tí mò rí o rí o. ìdìbò kílẹ̀ tó ń. ọmọkùnrin tó dára àyè o sọ̀rọ̀ gbọ́ gbogbo conversation kọlù tí ń ṣe ni ọ̀rọ̀ owó ló gbé dání o. ẹ kí wọ́n lọ́kàn tí a ń bẹ̀. òkúrú ah, ah, ah, ni ọ ní gbòòló tó là là ẹni mo fẹ́ kílẹ̀ òpó fírí ni má bọ̀ má bọ̀ wọ́n ti ń wọ ẹnu wa. Ọlọ́run pásítọ̀ gbogbo ẹ ń ṣẹlẹ̀ sí ń jẹ́rà pàwọ́ èyí sì bá a dá sí i. ọ̀rọ̀ jẹ́ kọ́lọ́ máa ṣàánú tí mọ́tò yìí ni àti pé tèmi wò pẹ̀lú ẹ̀rù ẹ wo ọmọkùnrin tó lòún gbowó lọ́wọ́ ẹ ò dún ti dá dúró. èyí ò bẹ́ẹ̀ náà. a owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mo sì ń lálàá láì tí ì fọ́ owó ń kọjá ó kọjá ojú orí ọmọ. sójú orí ìtìyín ló wá déédéé owó tó pé mo ti ń lálàá láì tí ì fọ́. irọ́ ni o ẹja gbé súnmọ́. ẹ rí i pé bọ̀bọ̀ yẹn owó ló ọ̀rọ̀ owó ló sọ. ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ ni o ó sì bó sì fi ń kọlu oúnjẹ yẹ wá pé owó tó wà nù báàgì wọn pọ̀ gan o. ẹ̀rí tó wà mọ́ yà kẹ́kẹ́kẹ́kẹ́ bó ti dókòó nù ọkọ rẹ̀. ẹ ẹ ọkọ mi ẹ ká ṣe sí báyìí owó yẹn dodo ọmọ rẹ. ẹ ní sùúrù ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò èmi ro kíni kan ọ̀rọ̀ yìí ó yí sí gan o ẹ jẹ́ àṣẹ lọ́rọ̀ ọkùnrin káwa lọ sùn. Ah! adakun ẹ kọ́ ah! kéke. kí ni sẹ mọ sí ọ. ẹ bá bá dráìvà já o ah! ẹ bá fi dráìvà lẹ o ẹ fi dráìvà lẹ o. ẹ ẹ ẹ wo bí ọ̀rọ̀ owó là ń sọ ṣé ẹ ti parí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ ti yín. ẹ sọ pé ṣọ́ọ̀ṣì yín ṣe ti parí ẹ̀. ẹ wọ ẹ fìyàlẹ̀ gẹ́gẹ́ ẹ jẹ́ ìsájọ́ tó ṣọ́ọ̀ṣì tẹ̀ ń kọ́ lọ yẹn ti parí ẹ̀. àwọn ta ló sáré. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ mi ẹ jẹ́ wa ẹ mọ yẹ wọn sẹ́sẹ́ àjọ wà ní jàre kí ni mo ṣe sẹ́yìn n kò fáyà fún yín. àyàmá kò mí ni àtàwọn kàdó bẹ̀rẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ yóò lè yé ìyá yìí. ẹ ẹ wo n ta sì rí ẹ gbogbo àná lájọ tájọ yanjú ẹ ṣe gbọ́ ẹjà ẹjà sọ. ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta làbá já ṣe é má má ṣe báyìí kò dáa kò dáa. ìyá owó mi mú láyà yín ẹ fọkàn sówó gan o. gan. kí n tó kiri àgbo láti dàlẹ̀ wá sílùú yìí. ẹdùn rẹ farabalẹ̀ ṣe tí mo ní tí mo máa fún inú owó náà ni. wọ́n wọ́n wo sẹ́wọ̀n ló pè wọ́n. sẹ́wọ̀n ló pè ní. ẹ̀yin ẹgẹ ní sùúrù jàre. ẹ má ọ máa fura sí wa náà ẹ ní sùúrù jàre calm down jọ. ẹ̀yin rẹ mo jókòó sí dàrẹ ẹ ti. ẹ wá ẹ jẹ́ àṣọ̀rọ̀ yìí kó yanjú ẹ má ẹ̀kọ́ fura sí wa o ó ṣe yín kó dẹ̀ kó dẹ̀ ó yá ó yá kó dẹ̀ kó dẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọ̀rọ̀ owó owó owó owó ni ẹ máa lọ owó owó. kí lẹ tó ń gbó ṣe. à ń bọ̀ à ń bọ̀ ẹ máa nìṣó ṣe ah, é ń mọ̀ ẹ máa kó bá wa. Hmm. ẹ tí mo wá ń wò ní pé bóyá ká wá mẹkáníìkì náà lókè. bọ́lá wa ṣe pé mẹkáníìkì báyìí. ẹ gbọ́rọ̀ lẹ́nu yín ojú òtì àgbà dráìvà àtijọ́ ti ń wa mọ́tò ẹ̀ nọ́mbà mẹkáníìkì kankan tẹ́ ẹ lè pè tó lè wá bá yín tún mọ́tò ṣe ẹ̀ nọ́mbà yín pè. kò sí tọ́mọ́kọ̀ kò sí tọ́mọ́kọ̀. ṣékàdì yóò tó bọ́ọ̀sì tó yà. àwòrán wo ni yóò sì mọ́tò. ẹ wo ẹjọ́ pé táyé mẹ́kò fún wa ẹgbẹ́ pé. táyé mẹ́kò fún ẹ fẹ́ bá pé ẹ pè. bẹ́ẹ̀ lè ní kẹ̀kẹ́ tẹ́ ẹ mọ̀ rí ni. kó lè gbẹdúrà kí tó kú lé làwọn. ẹja farabalẹ̀ wa àwọn kò sí kọjá àwọn tí ó ràn lọ́wọ́ kọjá. ọmọ bàbá òní tó ń lọ. báwọn tẹ̀ sí táyé mẹ́kò. wá láti ẹ̀sìn wá fún. ẹ̀kọ́ náà ni ojú ojú bàbá bàrọ̀. yéé yéé. Kini ha? Hey! Hey! Ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, ayo, dákun kí la wá ṣe ń bì. ohun tún bẹ̀rẹ̀ lọ́wọ́ mi báwo la ṣe délé gbọ́dọ̀. mo gbẹ jésù ah, ẹ dákun kí ló gbé wa débi tá a wà iná. what's going on kí ló ṣẹlẹ̀ arákùnrin olórúkọ ní burúkú ni ẹ kí ni ọkọ náà ní burúkú rẹ wọ ni ẹlẹ́mìí gbóná ọkọ tó sọ fún mi ẹ bá yín ṣe tẹ́lẹ̀ náà kẹ́mi balẹ̀ ọkọ máa di àwà ìgbà tẹ́yẹ yín tí mo rí kẹ́lẹ́ nìyá mi ṣé mo rí yín díẹ̀ kìí. ẹbí wọn lọ wà àwọn ibà àtẹ̀tọ̀ kalẹ̀ wọn lọ fà wá. ẹ dàpọ̀ sẹ́yìn kọ́lẹ̀ ní pani sẹ́yìn bí kì í tó pani. aláìsí dákẹ́ ni dàrẹ́ gbẹgbẹ ẹwà ẹwà ẹwà ta ló ní fóònù bóyá ká pọlọ́pàá o. rárá rárá o. o ṣe nílà ká ẹ̀ báyìí lẹ́kùn tó bá pọlọ́pàá náà má kí ló pè bí ebi ìpéjọ lẹ́yìn ọpọlọ ẹ lọ. ẹni jésù dẹ́ parọ́ ní mọ́tò kò sọ fún pé bí làbàkàrà ayé nìkan rẹ̀ àwa sùn. mo ti ẹ káàbọ̀ sílé ikú. ẹ ẹ ẹ wo tí yóò ní bàjẹ́ dákun àmọ́ bá a ṣe bára wa ń bì ó níbi tá à ń lọ ẹ dákun. ẹ ti dáràn lẹ́nu. jẹ́ gbọ́ràn ṣé yóò mọ̀ pàjẹ́ tó bá wọlé tẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. ẹyin ìṣẹ̀kùn ẹ dákun. àwọn ṣáájá ní ìwọ ni sọ́dẹ̀ ní ọ̀n lájà. ẹ jọ máa yẹ ká fẹ́ jẹ̀wẹ̀ ẹ jọ ẹ ṣàánú wa ni. ṣé mo. mo bá wọn sátani wọkọ olúwàjọ mi kúrò nínú ìbí tí wọn nínú agídí. ibi táwọn ọlọ́run yẹn ilẹ̀ ń bọ̀ arìnrìn àjò ni àmọ̀kọ́ tó ṣẹlẹ̀ àkọ́bá ara wa ń bì ní ẹjọ́ ìṣàlùwà. àdébí ìlójú òrùn mọ́ wa lọ́wọ́. ẹ̀yin ìyá mi wọ́n lálá lónìí. ẹ gbà iye ọmọ ní gbọmọ ọmọ ìkíní kan ló gbọmọ àgbẹjẹ ẹgbẹ ta Ọ̀rúnmìlà. ṣé wàá fún ẹgbẹ ni ṣé wàá fún ẹgbẹ ni. ẹjọ mẹjọ gbọnà bí ká mọ bá ti wá lọ. jọ̀wọ́. ah. <laughs> sẹ́yìn ò mọ̀ pé ibi tẹ́ ẹ ti dé yìí ẹ ti tẹ̀ran jíjẹ wa ni. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin èèyàn mi ẹ wà máa mú wọn kọ̀ọ̀kan ẹ máa sọ wọn ná kẹ ẹ máa sun wọn ká lè rí nǹkan wa jẹ. ẹ wo ẹlẹ́gbọ̀n àgbà iyan lawọ́ ẹ lè jẹ wá olórí eléyìí tó rí rùmùrùmù yìí òun gangan ní jẹ. bí o àdúrà tó ń gbà yẹn kí ló máa fọdún o ẹgbẹ́ wọlé ẹgbẹ́ sínú gbẹ. yé yé yé yé ah ah ah mo dára. ah àwọn ọ̀gá ló wà nínú mọ́tò yìí kálá ni mo la àlá náà ní ya jẹ́ o àlá náà ní ya jẹ́ o mo fò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láyé mi o ọlọ́run gbogbo tíráàpù èṣù lórí ayé mi tíráàpù òfò láyé mi ọlọ́run bá mi ṣẹ́gun ẹ̀ ẹ kọ́ sàn o. ẹ jọ ṣé ìbàdàn ti wọ mọ́tò lẹ́kí àjà. yes of course lẹ́kí àjà ọkọ̀ lẹ́kí àjà lẹ́hìn wò. kí ni àwọn èrò tí wọlé ni. ẹ ẹkọ kan ìdèjì làwọn èrò wọlé. ẹ ìwọ ọmọkùnrin ni kọ́sì padà jọ ìwọ ọmọkùnrin ah mo dáràn ìwọ ọmọkùnrin alágbàkọ yìí wọ ọmọkùnrin yìí kí ló dé tí kò ràn sí mi ní tó bá ràn sí mi tí kò yẹ kó wọ sọ fún ọ pé ò tó fẹ́ jẹ́ bíi ti bóòrò ni àbí jẹ́ fẹ́ ta ni ah. tó bá sọ fún ọ pé mo wà lórí ìjókòó kò yẹ kó jíjẹ́ fún ọ pé ò lè bá mi lé ni ìkòyí ẹ̀sọ́ ni mi oníkòyí òjò ọmọ gbọ́rọ̀ gbogbo ọmọ rẹ̀ bí òwò wọ́ wọ́ ọ̀gbẹ́ni ilé ẹ̀jì rẹ̀ o ilé ìjìnà lójú ayé lójú oorun tó bá rán sí mi ò lè wí nìmi lójú ayé. ìta ṣàmúra rí ni. Ah! Ah, ìwọ ló gbowó. ògùn owó bísí bò. ìwọ ní bá jọràn. ṣé mọ́tò lẹ́kíṣà rè. àbólórí àbólórí ọmọ màá dìde sí ẹ ọmọkùnrin sá ẹ ọmọkùnrin ah ṣé bá jà yẹn àdàbọ̀ màá jà sí o lẹ́kẹ̀ ẹ̀já ni mò ń lọ ah! ah ìwọ ọmọkùnrin ṣé wọ́n ràn sí mi ni ah wọ́n ń gbé ọ̀rẹ́ ni. ẹjọ ń kú lẹ́kẹ̀ ẹ̀já ni mò ń lọ mo dẹ̀ ní nǹkan tó wà important láti lọ ṣe. ẹ tó bá nìkan tó important ní lẹ́kẹ̀ ẹ̀já kì í sọkọ̀ yín ìwọ ọba lọ lọ́wọ́ àjábá ìka wọ́n ń gbé ọ̀rẹ́ ni. ṣé mo mọ́tò yẹn jọ. ṣé mo pàrọ̀ fún ọ torí mọ́tò tó wọ yìí kò sí sẹ́mọ́ kò sì lè kú òǹbí kò lè ná àjà láàrin òní sọ́dún márùn-ún. kí ló dé filani adilode ta fi ń pè lọ bá ó dà kó rí ń ta ọ. lẹ́kí àjálẹ̀ pé. kí n kó ọmọ kan láwọn èrò kọ́ lọ fún wọn sẹ́sọ kọ́ lọ fún wọn sowó ìwọ àti báàgì òfò báàgì sọ lẹ́nu yìí ọmọkùnrin ọmọkùnrin máa bàtẹ́ jẹ́ o máa sẹ́ńjà bá o máa bàtẹ́ jẹ́ o máa sẹ́ńjà bá o máa pariwo olè lé ọ o máa pariwo ológun olè ọ lórí o àwọn èèyàn mọ̀ tó ṣe sílẹ̀ fi jó o lójú ayé lójú ọ̀run àṣírí ẹ̀tọ́ òròpó máa bàtẹ́ jẹ́ o máa bàtẹ́ jẹ́ o tó ikú pa ọ́ ikú pa ọ́ ah! ìṣẹ̀dá mi bọ́ lọ́wọ́ òsì ìṣẹ̀dá mi bọ́ nínú owó gbóná ikú pa ẹ́ bó ṣe ń lọ ah! kàkà kọ́ wa lọ fọgbọ́n kọ́ lọ mú àwọn àjàbá ìkànnà má pe sí àmàlù kọ́ bá ń dìpọ́ọ̀tì ẹ̀kọ́ ònú gáràjì sí àmàlù ọ̀jì sí àmàlù ọlọ́pàá ẹgbẹ́dà. wọlé wọlé wọlé. Take it to a dog. Hey bike. Sule. Bẹ́ẹ̀. Four hundred naira ni. Ah four hundred naira la ń gbé. But ẹ yẹ yẹ yẹ ọlẹ ọlẹ ọlẹ ọlẹ ọlẹ ah hear me, ayé mi tèmi bá mi yeah, yẹ ọlẹ ni. olè ni o yéé ee olè olè olè olè olè. Ah. tí wàá rìn délé ní tí gbogbo ẹsẹ̀ tẹ wàá ròyìn. ìtaláwa ẹ big breezy ìtaláwa yìí ah àǹtí mi ẹ ìtaláwa big breezy ìtaláwa ẹ ìtaláwa àǹtí mi yẹn ìgbọ́n pa slang tó lọ ni ìtaláwa ìgbà fáwọn ìnáyí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kẹ́rí máa tẹ́ àǹtí mi ọmọ yẹn ó hype ó yá ó kàn ṣe ìtaláwa ìtaláwa wíṣkì díẹ̀ tẹ twenty mítà fún ṣé ìbẹ̀ pé mi náà hype man náà lèmi náà ní ìsìnbá yìí mo fẹ́ mú lọ́kùnkún dùn mo máa lọ ra ring light mo máa bọ́ síwájú ìbá fáwọn ọmọ united eh, ẹ àríkẹ́ pre-order pre-order anything ẹ eh, àǹtí mi èmi náà máa gba fifty litre. tí mo ṣe ń pariwo àríkẹ́ pre-order ẹ̀ kó má dàbí pé bóyá òun ké ìwọ jẹ́ pé òun sọ̀rọ̀ gún dàbí pé òun sunkún tó bá sunkún wá fẹ́ mọ hype èèyàn yóò dàbí pé òun sun ṣé Wizkid gan lè gbọ́ ohùn ẹ̀ kínú ẹ̀ dùn àwọn àwọn wító ní pé twenty meter twenty meter kan two kilometer ni tí ó pé mò ń sọ fún ọmọ ẹ kí èèyàn dé ìjíníjì ayé kójú ẹ̀ mọ ọ̀ràn mọ owó ọmọ kékeré èmi gan láyè mi gan twenty thousand Agidi mo fi mọ́ ní twenty thousand lọ́wọ́ Agidi gan àfi tí bá ráwọn èèyàn ti ń ka owó nìkan lókun bí wọ́n fẹ́ pa wọ́n fẹ́ close ṣọ́ọ̀bù tán wọ́n á ń ka iye owó tí wọ́n pa ìwọ ó mọ̀ pariwo ni ó sì ti wá rí owó kékeré ó ti wọ́n sọ pé twenty meter twenty meter àná orí ẹ̀ ò pèsè orí ẹ̀ ò pè ùjì náà kò síṣẹ́ kò sí ààbọ̀ kan káfí kó mọ sọ̀rọ̀ owó twenty meter kọ twenty kilometer ni. àǹtí mi ẹ support mi ẹgbẹ́ nu sọ̀hún tó bá da fún mi tó bá da fún mi ẹ máa nọ́ka ẹ máa nọ́ka sí mi ẹ bí mo ṣe wù twenty meter ah. twenty kilometer ni. èèyàn gba twenty meter wọ́n fi mí lẹ́sẹ̀ romi jàre ìyẹn gba twenty meter mo ní mo fẹ́ máa ṣe bíi tizẹ̀ tó yẹ kẹ́ support dream mi kẹ́ support mi. aláwo làlá tí ò lè ṣe tó ń la kiri. ṣé iná ò lè ṣe bíi ti bọ́nà àti ìyá bọ́nà ni ah, lórí stage tí ìyá ìwọ̀n bọ́ọ̀nù ẹ̀ ni ẹ support mi àǹtí mi ẹ support mi ìgbà fáwọn ọmọ united ṣẹṣẹ kéré máa tẹ ẹ yá follow my gifter follow my gifter follow my gifter ẹ bó láyọ̀ fún mi o wíìsì bó láyọ̀ fún mi o fifty meter twenty meter thirty. ṣe ìpolongo wo. lẹ́kìtì wájà lẹ́kìtì wájà bọ́sùn mímọ́ lẹ̀ máa já lẹ́kìtì wájà jíìmù ti bàjẹ́ jíìmù ti bàjẹ́ ìlòwò ṣọ́ọ̀tì irú dáadáa ò ló ṣe ọ̀nà. jíbọ́lá súnmọ́ mi ah. eh! tó bá dùn ọ́ súnmọ́ mi ó eh! lórí burúkú ọmọ ọwọ́ dà ní bàbá gbọ́wọ́ sí ọwọ́ dà ó lè sọ̀rọ̀ àmúdáràn ah, ìṣòro olórí burúkú ọmọ mo ti mọ̀ pé mo ti mọ̀ pé mo ti mọ̀ pé tiẹ̀ máa padà bẹ́ẹ̀ lórí burúkú níṣẹ́lẹ̀ ìṣọ̀lẹ̀ ọmọ òṣì ọmọ dáadáa bíi ìpàbí ọmọ. ọmọ ìgbà ọ téèyàn bá ń sọ pé ọmọ ni ọmọ ni ọmọ ni kéèyàn ọjà ayé rẹ ni. táàmù wẹ̀. ẹni bí olórí ibu jíbọ́lá ni. jíbọ́lá ẹ dúró o ti bí mi tó gbowó sí. ẹ wo mo ṣe ní kí n lọ rògùn ó ní mo pàdé wèrè ní junction mo ní tọ ó ti dá owó náà mo fẹ́ fi lọ rògùn tí ì tì rì bá ń gbé owó tó gbé kúrò nílé tó gbé sá lọ bá ń gbé ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ bá ń bẹ mi ò ní kó mọ̀ kí àmú kókó ọ̀sọ̀ bí tówó wà fún mi. ẹ dúró wò mí jíbọ́lá owó tó gbé owó bọ́ẹ̀rẹ̀ mi tó gbé ń bo gbé sí. bóyá ń ṣe rè ah. bó ṣe ṣe bí wèrè rè. ẹ ẹ ẹ dúró náà ẹ dúró náà ẹ ẹkún wo lọ sọ dorin báyìí ẹkún wo lọ sọ dorin ẹ wo ẹkún rè sóni torí ẹkún yìí ó ti léètì ó ti fẹ́ kún ìbànkàn sọ àìsàn owó tó gbé yìí ní ìsìn ló pa bàbá yín bàbá yín ti kú. bámi ti kú bámi ti kú sọ wọ wẹ. Ah! ṣé mi ò kìlọ̀ fún ẹ tó ṣé mi kìlọ̀. twenty thousand naira mo máa gba forty thousand naira fifty thousand naira mo máa jẹ hundred thousand naira ha tí mo bá kó two hundred thousand naira wá máa gba four hundred and fifty thousand naira ó dẹ̀ ṣúọ̀ pé kínní ilẹ̀ jìtì. Eh, wọ́n legit wọ́n legit gan gidi ah, tí bá kó one million or two million naira lẹ̀ wọ́n gba four point five million naira yìí ó legit legit business ló pé o fún mi ní two to three days mo máa rán ọ̀nà ẹ̀ mo máa rán ọ̀nà ẹ̀ ah mi náà fẹ́ bá wọn make ẹ̀ láyé mi náà fẹ́ make sense má wọrí má wọrí ó kìdá. ẹ pẹ̀lẹ́. <laughs> ẹ sọ. <laughs> ẹjọ́ kan àyẹ̀wò ẹjọ́ kan ẹ pẹ̀lẹ́ ẹ̀ ń dájọ́ ni ẹ̀ dájọ́ ìbọ̀lẹ̀ tí wàá fẹ́ rí two million láàrin three days kò yé mi. mo retí owó kan níbí kan mo dẹ̀ fẹ́ fi ràn bísínẹ́sì kan níbí kan. mo fẹ́ ṣe sógúndogójì mo fẹ́ gbọ́mú ẹ̀ lé lantan kó lè mọ ẹrin ara wo sógúndogójì kan ló ń pè é way to life ló ń pè é. way to life ló ń pè é tó bá jẹ́ way to life ni kí ló dé táwọn yìí ń fọ́nà ah, wọ́n fọ̀nà àwọn mi ni pé kó ba lè dá fún mi kó lè jọjọ dá fún wa ní àǹkó ni. ẹ kí ló ń ṣe ọ̀nà lọ́mọdé ààrẹ tẹ́kújọ́ ò mọ̀ ràn mọ́ owó ò níṣẹ́ ò ní ààbò ń sọ̀rọ̀ tú mi lóní kan fún ọlọ́jọ́ mẹ́ta àwọn olówó gan wọn lè sáré sọ pé kán fáwọn ọlọ́jọ́ mẹ́ta kí ni ṣe ọ̀nà ó jẹ́ mo rọra sógúndogójì mm ò kọ́ oríṣiríṣi tó ń jáde náà tí gbogbo ẹ̀ náà ń ṣe náà lè ta ìyún náà ò kọ́ mm kọ́ ló ń pè youth empowerment ló ń pè léyìí ta ló empower àwọn èèyàn. àwọn government ló fẹ́ empower. government ló fẹ́ empower. Eh. government wa ní kẹ́ ẹ wá two million wá láàrin ọjọ́ mẹ́ta. ẹ eh, pé ká lè tú. sórí ohun ọwọ́ mi ò tọ́ yín fi gàngàn fà tó ń bá káàkiri o torí tí ò bá ṣọ́ra lọ́dọ̀ rẹ̀ ó lè fi hàn ṣoògùn owó wo nígbà bá forí kó jápin rẹ̀ mọ́ forí kó jápin wà bẹ́mi àti dáàdi mi nǹkan tẹ́mi ò sọ fún ọ kí ló dé ní jìnjìn ayé ẹ kó mọ sọ̀rọ̀ owó kó mọ ṣe gbogbo ẹ̀ mo wá dúró fóònù tó ń lò láì níṣẹ́ láì láàkúrò bí o ti ń jalè. tí bá gbowó jalè kẹ tí bá gbowó yìí náà ṣe máa fún yín náà bíbẹ ni mo lè ti fẹ́ change fún mi kí mi upgrade. èmi ò tọrọ owó lọ́wọ́ ọlọ́run tó bá ṣòwò fún ọ yóò ṣètè mi náà fún mi náà mo ṣáà fà wà láwà lélẹ̀ mi mọ́. ẹnlẹ ṣọ́ọ̀ pé tí bá gbowó dé pé ẹ nígbà ẹ nígbà bíbẹ ẹ tó kí mo ti wá sọ̀rọ̀ fún yín ẹ kọ́ ló ní kẹ́ wá lọ sọ fún dájú o. ṣé mo bí i ẹ wò ó ìwọ náà tó ń lù ní ìsìn ẹ bẹ́ẹ̀ di owó bá wà yìí ìwọ náà wọ́n ti rí ẹ gbogbo bí gbogbo ilé ìdáwọ̀ ìjọba kan sábà pé káàkiri ìwọ bá yín máa tó bẹ́ẹ̀ bí ọba sọ bí ó gbowó sí èmi ò ní dámọ̀lá rò fún èèyàn méjì o á sì ra ògùn fún méjì dájú. lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé wọlé wọlé wọlé lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé ooo. I'm set to leave. My balance. You are set to leave? Yeah. To where? To where? to my house. Ló ṣe tó ń ṣe báyìí náà kí ló tó ń fún mi latitude báyìí? Èmi àti Aisha jọ sọ̀rọ̀. A lè ti sọ̀rọ̀ clear. Can you tún náà tún mọ nǹkan tó tún Please, I'm not here for that. Just give me my balance. Let me leave. Okay, mo to send the balance ẹsẹ̀. So why do you want ń ṣe gbogbo ilé ìtọ́ṣe Oh, received. You ti kí ló ó ní nǹkan tí mo bá ẹ as in what are you saying i don't get it what are you saying you kept me here for more than a week oh, fọwọ́ coming. oh, jẹ́ Musiga. oh, jẹ́ Motsi. as in you stopped me for what i love doing most Pari, ẹ you did not touch me like oh, fọwọ́ coming. mí kan tí love kí what are you saying and you want me to stay more stay here i can't ṣé fẹ́ lò do you want to use me. i want to marry you please. me do i look like somebody that is ready to marry. yes what are you saying tí bá tiẹ̀ máa fẹ́yàn jọ alátọ̀tọ̀ bíi tiẹ̀ ìwọ to le ṣe to le fọwọ́ kan obìnrin excuse me. ah tí bá fọwọ́ kan ẹ̀rọ abá ẹ̀ oh mo good ní every style pátápátá missionary doggy sixty nine face me and face you. iyọ̀ ẹnu ló ní ẹnu ló ní you can't do nada. wà ń bí tẹ́lẹ̀ ni. gbàmọdé náà ló rí mi. gbogbo ti dáṣẹ rẹ tọwọ sùnsùn tí ọ̀rọ̀ kan fẹ́ mọ́tò láfẹsọnà tiẹ̀ ló fẹ́ fẹ́. now kí ni sí tó ṣe lọ jí owó yẹn àti gold. níbi ní gbogbo ìdọ̀tí àti iye rẹ̀ tí mo fi ń yí ẹ lára káàkiri. ìyẹn tó ń ṣe yẹn ò tí ì ṣe ìkọ̀ bó ń ṣe rìádà lọ́wọ́ ni wo ọ̀sákẹ́ lórúkọ tí wọ́n ń gbẹ̀gì ẹ̀ẹ́dà yọ̀yọ̀yọ̀ lórúkọ tí wọ́n ń fi ẹ̀jẹ̀ oyún inú rẹ̀ ó yá kó pòórá. ṣáàgbé o ó yá gbé padà wá. túláàsì lòun ọbọ̀ ìjókòó ní ọ̀sán tó ṣe góńgóri inú rẹ̀ yóò tó sí. má ti sún rẹ̀ jọ́dọ̀. ó yẹ kí n mú ẹlẹ́wọ̀n. Ah. ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. ti agbára ti máa yẹ lọ jalè. placenta ìyàwó mi lè jí. ìwọ ló ní kó wá jí mi gbé. tó ìrírí ìlú yìí kò ní gbà yín. ṣé o sọ fún mi pé lẹ́yìn ìyàwó tó gbé fún mi yẹn. gbogbo bó ṣe jí wọlé ẹsẹ pátápátá ni wọn ní lórí cctv. honestly you are disgrace to this family. báyìí mi ò lè pa mí o. ṣé ẹ fi ìgbé ìkọ̀kọ̀ ṣe wọ́n. ẹ jẹ̀bù rẹ̀. oúnjẹ ìlú wo ni. oúnjẹ yín náà ni èmi jẹ ìjẹkújẹ ni má fi bẹ̀ mí rárá. kí ló rọrùn pẹ̀lú ẹ ṣé wọn fi ṣé kó máa jalè ni tó fẹ́ dín sí ló fẹ́ báyé mi jẹ ni.